ebirani ebirani enwere shọ nyara adị na-adị n'ọrụ abịrị nọnụ ihe dị ihe nọrọ anwụ ọlị nri ọnọrị asiria ime aga ọnụ eweli foto sat rụọ naanị ya abịrị asiri sana ya tiri anaghịkaka e ịnụwa rụwa okwuhi yahudi emen bẹ́ẹ̀ ni ọgbọ́wọ́ tọ́lẹ̀ ní hiwan àrùnwá àmàtiri wà akara dị ya àyà ọ̀nà láàrin lómọ́ríkà yahudi ní níbẹ̀rẹ̀ ni أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفحه ونفسه واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون Ah, asiri wàhálì ní ti dọ́ka iṣẹ́ náà ha siri rí ọ̀nà bá náà rìjẹ̀ náà ọ̀yìn náà ni a náà kẹ́rẹ̀ ha rìjẹ̀ náà ti náà ni a náà sọ kùránì kẹrẹ̀ kẹ́nẹ̀ ẹ̀hìn ọ̀nà ẹ̀rọ sí rí a náà rìjẹ̀ náà dọ̀wí for Allah's sake. Arabic, or Arabic, I'm Quran eh, eh, eh. ah, in the Abagazi. sir. Zahir sir ni. Ewere. Anya, ba ara nya kwa chali san. Asiri failure. So they ha hona no we look like. Aro atam na ka ko honi so wa me doki isabo ni mi. Bano wo he. Ako sibo wa na ka. na so he so wani ni wọ́ọ́dọ́ ní sinmi sáàbù ọ̀rẹ́ òmùrí yìí wọ́n lè kè bí ẹ̀hún dé mẹ́rin hinta wọ́n kú ló ń tọ́ lẹ́kọ̀ọ́ ṣe ń tọ́ sáàrin síhìr sáàrin sír àfihì aláṣẹ kùránì nẹ aláṣẹ jẹ́jẹ̀lú tínẹ̀ ọ̀rẹ́ kò àbánisọ́rì àfihì ẹlẹ́bẹ̀ẹ́ wọn náà yá síhìr ní kùránì àyà síhìr lóńtọ́wọ́n anigbe ya ka ịkụ e ma amụọ rụdị ife dị daasịrị nwunye mmiri anigbe kizọ n'ọyịrị ko asịrị ọyịnị ebiri e yahudi ọrụ dọọ yi nebi okwu omori dọọ yi nebi ọrụ nake na asaa asọ nte omori sallallahu alaihi wasallam ìjọ ni yahudi ni inú mọ̀ náà kàkà eléyìí náà ó kọ́rọ̀ ọ̀rẹ́ ti sọ́ra yìí hàn ní islam ọ̀rẹ́ ti sọ́ra yìí hàn ní àhẹ́kẹ́ àhẹ́kà níbi suleiman aleyhi salam. anyi hadisi ka lamma zakara rasulullahi sallallahu alaihi wasallam ona ti wani hadisi ona ni sababu nuzul pege ti fo ma ka won wa fi tafsir wa iye fa ba ta sababu nuzul lamma zakara rasulullahi sallallahu alaihi wasallam fil mursalin sulaymana fil mursalin in mana ka annabi alaihi salam on to mura na kana sallallahu alaihi wasallam ya wi de ninu man on to mura to da ga ka yan anibilin anibilin o le yi suleiman to kene qala ba'du ahbar al ipa ini adana kaka yani bẹ́ẹ̀ sí vision vision nílé ìrẹ́lẹ́ bákan ẹni inspiration ini yahudi ana kisa ka kane abo ro do kire na ro me dara kan de ka kai ala tajabun li muhammadin an kore yi le yi muhammad now yalmu anna ibn daud kana nabiyan kuntu umar sallallahu alaihi wasallam o ka ka ulla nabi daud ki annabi daud annabi daud ana ka daka ene shemuri yeku ma kana ẹni tí a nabi suleiman riba ila sahiran ẹni ọmasiri ọnaburu ọmisọwọ ka ìjẹma nìka fanazalat hazihi aya aya ni aka na ni ìtumọ̀ na nsẹ́mi kìí tún hẹ́tẹ́ ọ̀nà domini kyau da wa ma kafara suleiman walakin na shayatina kafaru yu'allimuna an-nasa sihir ka so ande suleiman ori kafiri ori ẹni mọ̀ náà sọ máa kàmá ọ̀ àmá ṣèitọ́ọ̀nì náà mọ̀ kàmá ọ̀ ẹni kìsọ́ọ̀rì ẹni kẹ́ ní ẹ̀rọ ẹ̀rọ àṣírí ilẹ̀ ẹ̀nà kan màmtí òkùnkù nyọ̀rì kọ́ ilẹ̀ ẹ̀mọ́ yìí dọ́kà kùnyàn lahu mafahimun adid ọ̀nyin understanding ìrẹ́rìn ìrẹ́rìn anáìka àrọwà nínú anáìka ọrụ ọ̀rọ̀ ẹwà anáìka ẹni ìtìmbà tọ́ọ̀tù ẹni mẹ́hùn náà ányí kálmìrì ìyára tó hàn rẹ̀ náà kì yàwó ní ìmẹ́ ọkà aka ọ suleiman ló yẹkọ̀ wà níbi ẹni tẹ́ na ọ qualify akẹ́kọ̀ọ́ lèdè rẹ̀ ìwọ́n náà ké kí bani israel ní ẹni ẹlẹ́dẹ̀ẹ́tọ́ ọ na ọ̀nà àmàkiri káàkiri ọ̀rùn símúkọ̀ rẹ̀ ní káàkiri àná ọ̀nà pọ́ọ̀sì na káàkiri ọ̀wọ̀dẹ́gbẹ̀ wọn na ọ̀nà ìkẹta aka wẹ́ẹ̀rẹ̀ méjì ní ẹnẹ́gbẹ̀ kàfọ́rọ̀ dọ́kù suleiman na

don rage ainihin ƙoran abin da zai nun karo na aya nan don su na onin don ya yati don rai hannun da ainihin na kake ne ika a na yau ni onyo ke na wannan ka ana zuki ya wuce nota yau don muri mila wa kai ikafir takfirin kafir a za káàbì àrùn káàbìrì ìyàwó tẹ́lẹ̀ kí káàbìrì àrùn ẹni lẹ́kọ̀ọ́ ara ọ̀màkiri káàbìrì ọ̀ní ọgọ́wọ̀n omurika anabi suleiman àṣírí àkà anabi suleiman ọ̀nà gbọ́wọ́lẹ̀ nìkan anabi suleiman ọ̀bẹ káàbìrì ilé àmọ̀yẹ òníkó ọmọ fún ìkọ̀ ọ̀nà àkọ́bẹ̀ àmàkiri fúkọ̀ ọ̀nà àmàwọ̀ ọ̀nà àmì kọ́wọ̀ gbọ́mọ̀ríkà anabi suleiman ọ̀mì káàbìrì jì ṣètánà ni káfírí ti ní and káfírí torí ṣètánà mi ọmọ kíkọ́rì ọ̀gọ̀ ọ̀rọ̀ àtìrí àbá àbọ̀nà ọ̀rọ̀ àtìrí sẹ́rẹ̀ káfír fẹ́ṣọ́ rẹ̀ àárín àkànà masalatu rasulullah so wéé ti ṣẹlẹ̀ sí ibi ẹ̀rùn ti ṣàn. ọ̀rọ̀ náà rẹ̀ pàkí àmà ni kàíkà yìí yẹ́ ká kàíkà ìkà owó ìkà ṣètánà fi káfírí sọ́rì ṣètánà fi káfírí ṣètánà fi káfírí àbúkì ṣètánà ọ̀gọ̀ ọ̀rọ̀ àtìrí so anyị abụkọ nsogbu ọnụ ọjọọ nke ahụrị agụkọ ọnụ na ya nụ ọdọtụ ọnụ na arị na atụ na ọbụla ga na masiri for market for general likeness for lawn for for stone for life abanisai cavity. ya hụrụ ebe niile ya ọrụ na ọrụ na shedwanụ hụ n'uwere sụrụ emizi tadawa waziri musa tó rasul lai tó gan yóò yìí kéṣe ife ní eré lẹ́nu àìkọ́ ní àkàm ọ̀rẹ́ àṣọyàwá ẹ̀yìn àìrè nà àbílẹ̀ ní àkàm ṣé mo rí ka ṣọ̀nsán nìkan àtàrà wọn nana yẹ ewu náà ẹ̀nàmí tàbí ṣẹ́ka wọn nánu. aliyu sọ̀bù ni ẹ̀nàmí tàbí nana ẹ̀nà kọ́mpáyọ̀ sí tẹ̀fọ̀fì. wàtábàá máa tẹ̀tùnú ṣàyàpí alamọ́lùkì suleiman yahudi yìí bẹ́ẹ̀ ni a tẹ́ àfáàní ìdáná ìkàkà ṣàyàpí àrìjẹ̀nú ní ṣèìtàn ní àrìjẹ̀nú mẹ́ka ṣèìtàn rí bẹ́ẹ̀ a tẹ́ àfáàní ìfẹ́lẹ̀ ní kàtílẹ̀ tó sọ́wọ́ èyí ni ó ní suleiman ní ọlẹ́bí anagye omori yi ọlụ ịma akara ya anụ ọ na gana omori esi rahama omori ọma anyị naanị ẹgbẹ́ wa ìjẹ́ tètè kó dé omori ka bímẹ. anabi suleiman alayhi salam ọ mụmụ ọmọ mmọ nọ bọ́ọ̀kà àti rọ́bì habni mulkan láyà bagi ilé àdì nà bá rọ jẹ́mẹ̀ mú ní ọ̀nà ìka ẹ̀ kò ní ọ̀nà wọ̀rọ̀ tó lákọ̀ mẹ́ màá ṣọ́ mẹ́ òní ọ̀nà mẹ́ ọmọ ní ìpòrà mú ní ọ̀rẹ́ fipá táhì hàtà anẹ́bì suleiman mọ́ nà rẹ̀ mú ní ọ̀kàrí ìjọ kìdnámù kó ọ̀nẹ́bì suleiman ọmọ nínú bí dẹ́ẹ̀ máa ní gánlá wákẹ́ ní ọgbà àṣà ìrẹ́ ọ. anabi suleiman aleyhi salam ọmọ àná rẹ dáhùn yìí ni màá kà á ẹ̀wọ̀n nìkan ọgẹ́ ìní dáka kà wọ́n àwọn sáwọn nínú wọ́n àwọn sáwọn nínú oyin àṣà anabi suleiman aleyhi salam ọ̀rí sẹ́jà bàtà òjú ni. oh ló nke ní ka nìkẹ́ ọmọ oríṣi ìjọba mi nìwé mi káfíríkì ni àwọn ashkor àríwá kó mú ríyà wọn. suleiman alayhi salam oyin náà náà bẹ́ẹ̀ dáhùn mẹ́tọ́ àrùjẹ́ náà rẹ sọnù. ewé sí ọmọ ní bẹ́tẹ́n wọ́n á fi dọ́ka náà ni ṣe kùtà ń darijanu na mukoro nan ezi arijanu ne de mukoro kwa daika ana wa ina ijo na wa ije don moment like ide ni elari ekutanen ije ekutanta do do hore nyete nden se ka ah shi ka ne mam koro ba ha orijon so ira no non jati naml so many times so many ase ka ni e en wa na le izana te ah ke ne ko sino arijanu wa wa ni da he ono ni dini

yá àjẹ̀nú gbé a kò ní lórílẹ̀ àjẹ̀nú láyé sí àgókùrá mi á sókùrá nílẹ̀ ra ọ̀nà àkọ ilẹ̀ káà àrùn wọn náà ó kà bẹ́ẹ̀ tán rẹ̀ ọ̀fà jẹ̀mí sí ó yẹ tó ní ẹ̀rù pàrọ̀ kùrá mi ìkọ̀ ya náà yọ ya ra من الواحد الله ترجمه ني ارجمه وانا رنان so ije arjano ne da ka ah da ba mani yinan because shaitan ne na arjano da murki sana shaitan inna kana min aljin fa fasaqa an amri rabbi wa kana min al kafirin murki ìdáni nárakọ́ náà wọ́n ìdáni ẹni ma ń bá hàn àrìjẹ́ náà dàbí ìdáni àwọn ọdún àwọn ìlú ìjọ àkàrìjẹ́ náà rẹ̀ anyi dá àwọn olùkìlẹ̀ dá ìyẹn náà mẹ́rin kàkà àkà àrìjẹ́ nú àrìjẹ́ wọn jẹ́ tẹ̀hẹ̀ wà ẹ̀dẹ́ náà àrìjẹ́ náà ìwà òkùnjẹ náà tó bóyá nù àrìjẹ́ náà náà tó bá ìgbẹ́ náà náà ime anọla arjino onye mmeka arjino afeta ọrụ aka wa mazụ ka ruwa ne wala arjino anwe nwunu arjino ne wale bi suleiman that's part to kata ni miki ano ane suleiman ne hina wani ane suleiman ne hina wa poro bẹ́ẹ̀ mo rí màzán ìwọ̀n ane bi suleiman kaka Because ọwọ́ àjẹnú na fẹ́ràn ẹ̀ka fẹ́ràn èrò ka ẹ̀yìn tẹ́ kúnyà wọn. Bilkis, the queen of Shaba, ẹ̀yà kan láì sábà èrè ha ní ìdílé dání ìdílé ẹ̀nà àti àga nìbà ẹ̀ bẹ̀rẹ̀ tó kàga mi rẹ̀ ni. Àjẹnú náà tán wọ ọkà fọ́lọ́dún wa ọmọ ẹ̀kọ́ ya ọmọ ẹ̀já ní fọ́lọ́dún wa tó mara sọ̀rọ̀ ẹni ìdílé máa kó sukùl. Ọ̀rọ̀ èkó bọ́ọ̀lù àkànnì dáì ọ̀rọ̀ dọ́là dọ́là ilé ẹni dọ́ ọ̀rà dọ́kà yìí máa ń jẹ́ ojú àhà ìgbà lójú ìdá àdó nílùú kàzọ́ máa tuntun. tuntun kẹ́hìn náà rìjẹ́ náà ọ̀rọ̀ àmọ̀ pa sí ni láwọn rìjẹ́ nú. wàlẹ́wù kẹ́hìn wàlẹ́wù ẹ̀ kẹ́hìn rìjẹ́lì minal is yàwùjú na bẹ rìjẹ́lì minal jim fàzàdúhù mùrọ̀hà kọ́. ẹ̀yẹ́ mi kẹ́rìjẹ́ náà náà gún màbà ọ̀kákan àgbọ̀wò yẹn ni mí sáhárì jẹun yọọ jẹun náà kí mìíràn tó àn ẹnẹ ẹlẹ́rìí yíra nìyí ẹ̀yà wà á kọ̀kọ́ àná yàwó ẹ kò lù úhìyà ìlẹ́yìyà anáhù sámàá nàbọ̀rù nàdín fàkọ́lù iná sàmì iná kùrán ẹnlẹ́ nǹka ẹ̀kọ́ wọn ilẹ̀ ní màá kọ̀kọ́ àná yà á jẹ ẹlẹ́ ìfẹ́ nà ní mẹ̀ka fúlẹ̀ yẹ kẹ́nẹ́ ọmọdé ká أنه اجتمع نفر من الجن تاني جماعة الجن ناني إبعنا الجنون هناك إني أو أو قرآن ماكا إذا جاوب فقالوا لك إنا سمعنا قرآنا عجبا يلا قرآن نايكا وهم ياوي مثل الأحقاب ومري كتابي تملي وإن صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما هدروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله أجمعك أنها أولك أيه أو النبي كما إنما نجاك فررنا إليك نظر من الجن يعني كالجنو سم أرجنو بما يكاوكا بس إذا تكير ده هو فلما حضروه جت جنتم هي أموها جدا في القرآن قالوا دا ذلك أنسكوا أذكرين دا جنا رأيك أمون كذكرين إذا يكو القرآن أرجنا لا أقرأ إذا بلا كذكرين كان القرآن أه ويجي مع في القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا da wani da guya na kamar na ka ene da obi allazina murikan allazina imma kana min aljin allazina imma kana min alins obi na obi na za obi na jenu abona tana kene kene be wo ni wa man jima ku kuran da imma guya na kana rawa eyi ogua kene hijaban masturo ogua wọọlọ náà ìka ẹni tó ń penetrate náà púrọ̀wọ̀ kára ìwá náà jọmọ́lì jọwọ́ kára yìí kùránù náà lọ́kọ́ sábàáníkà kùránù náà kàn fọdún yóò náà kùránù tó ṣe òkè ọ̀n problems na ere saa ya wọn ahụ saa ere kọf ya doke kaf ere tọ ya do ahụ tọ tọ tọ ya na hausa wọn n'aka na ụlọ ya na anyị quran wọn ahụ kubugu ya ẹnna esi ya akụkọ na ọkara si yi ana nkasi ni nyani dozie ọ ma jẹ jẹ ilé ma jẹ ebe jẹ ebe. قالوا أنصتوا فلما قضي يجيكوا أنتكا والله إلى قومهم منذرين بلتو الأقوان من ذا كاوان ذا قوانا يا ما هنا الأقوان إن سمعنا كتابا أنزل من بعد موسى أو لما نب موسى أن يلتي تنا أولا أو يتنا كان هنا أنا مدرك أرجل كنا دو كوربو for more than 50,000 years wannan ma anya jenu ma ne musa ayo ni mbore na because look at the gap between the nabi musa ọ̀nà nabi isa kẹ́nẹ̀ o then look at the gap between the nabi isa ọ̀rọ̀ tó mọ̀ ní dáàrí jẹ́ náà ìyẹ́wọ̀n tó mọ̀ rí dáa kánká ẹ ẹ̀wọ̀n ẹni wọ́n ma nabi musa àmọ́ náà ayẹ́ náà ni ọ̀rọ̀ ma nabi musa treatment ẹni kùrọ̀ ẹ̀rọ tí ẹ̀dẹ̀ kẹ́nẹ̀ musa dìkan ní dáa kó ìjẹ́ ìrẹ̀lẹ̀ ẹni náà ìdírẹ̀ ọ̀hún yẹ́nà yáàbí ilẹ̀ alhaq yẹ́nà náà jòjòrò dáàbò ẹ̀dì náà wọ́n ní ìrẹ̀ ìdà ìrẹ̀ ìdìbò rẹ̀ fún kọ̀rọ̀ wọ́n ilẹ̀ tọ́rí kí mọ̀tàkì àtẹ̀dẹ́ náà kẹ́kọ̀ọ́ máa lè bọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ àká yẹn ọ̀nà òwúrẹ̀ ní kí yà kọ́ mọ̀nà máa hẹ́ òun ìrọ̀gbà yìí àjíìbù dá ẹ̀yà lọ àbá ọ̀nà náà wọ́n nípa bí ẹ̀ náà wọ́n ní bí ọ̀dọ́ tí lọ nìní ẹ̀rọ náà mọ̀rọ̀ àdó wọlé dá ẹ̀yà lọ yọkùsì lọ́kùn bìbìnú wàhálì ni bí ìdó àdáwòtó ọ̀nà ẹ̀rì kan náà ọ̀nà kẹ́nẹ̀ wàá wọ́n mi nìyọ́ yẹtù lẹ́kùn zùnú bẹ́kùn kó ní zùnú bẹ́kùn bẹ́ẹ̀ mórí gbé yẹn ni fún ìyá ọ̀nì ọ̀nì wọ́n yẹ kàjọ náà náírà ìfẹ́ ìjẹ́rì ọ̀nì rẹ̀ wọ́n ní azabin ali bẹ́ẹ̀ mórí ha ọ̀nà hún òyà náà káwọ́ tẹ́lẹ̀ hún rẹ̀ amẹ́rẹ́ ìlà mọ̀kàrẹ́ yẹ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ amẹ́rẹ́ mọ̀kàrẹ́ ọ̀rọ̀ ìrọ̀sẹ̀ rẹ̀ yíyí jọ́sà ọjọ́ ìwà kọ́ àkàtà ahọ́ n'aka náà ìrìn àjẹmọ́ rẹ̀ rẹ̀ bí ọjọ́ náà wọ́n kọ́ ọmọ ọ̀nà tó ń tó ń rí kì í wẹ́ ẹ̀yẹ́ dùn náà nẹ̀ ìrìn mú dáadáa jẹ́nu dọ̀ anyị ojú ọ̀nà nàìjíríà ịma àwọn òkè ahọ́ àjẹ̀nà náà tó hún ni wọn nà ọ̀gọ̀ ẹ̀rẹ́ rà dáàkì

Oh, đúng anh đào hóa lỏng đây này nè. Dạ, mọi người nghĩ cái gì? Lọc anh kêu cung này, anh kể ra kể gì gì đi. Đấy đó, nói gì gì? Lúc cao linh cung đông đó cả yes. Idan na kashin je yau ka an ka ne da ka ai ka ni sima na ne ta ka bismillah. Ya na ka bismillah, mu ba bure wọ́n ti lè kọ́ àyà wúnyà wúnyà wúnyà wò ó ń dáfà yìí ẹ̀yà rà wọ́n rẹ̀ èyí nìjẹ́ kò yẹ́bi ní ọdún ìpẹ́ kàrìjẹ́ nóòtù ló wọ́n yà rẹ̀ dáka ẹ̀rẹ̀ ní sáà rọ̀ fà á ṣe lè pè dáṣọ ẹ̀rẹ́ kọ́ àṣọ ìbára ẹ̀ gbé gbé àwọn ẹ̀kárà ẹ̀jọ́ náà rọ̀ fà. hàtà ọ̀n tó wọn kọ báyìí bí ẹ ṣáà wà hàn èyí èyí tó ìpàfọ́ náà wẹ́rẹ́ gòrí yẹn ọdún òkú náà wọ́n máa ń lọ wọn yẹn ọ̀ káàkiri sọ́ọ̀rì bísímìlá wàá wọ̀ ká àbísà bíyẹn náà kú yẹn yọ iye mèrè gù ọ̀ntì duamuso wà nínú duahọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ayẹyẹrẹ ọ̀rọ̀ ayẹyẹrẹ ọ̀rọ̀ àyànná yẹ kí ọ̀nà nítorí kàbá ọ̀rọ̀ dà tẹ̀lé tí wọ́n pàdé ọdẹ ìlú ọ̀yà àká rẹ̀rẹ̀ kàákà ike náà kàbá ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ayé tí ó sí mẹ́ẹ̀ ọ̀rẹ́ ìsẹ́ ọ̀rọ̀ mẹ́rẹ́ ìdílẹ̀ ló ka ẹ káàró bí ipa sí prescription ka tọ́ ẹ̀rọ sí sẹ́mọ́n two times eight eight hundred and ninety náà wọ́n ti gbé òkú sábẹ́ fún àwọn àbáwọ̀ ìfẹ́ àwọn olókùn mẹ́lá àdó òkun sí gọ́bẹ̀. it's all like that Quran is a book of instruction instructing you on what to do. Quran ọ̀nà orí instruct ẹ̀dá òkà máa bẹ̀rẹ̀ ọkùnrin Quran ọ̀nà ọ̀tá ayọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀bà tí a ti tọ́ sẹ́wọ́n àrẹ́rẹ́ bí a ṣe tẹ̀lé ìbọn ọ̀dọ́ àbàgẹ́ ẹ kò tó sáà gẹ eyí ìrìnsè sọ́nà ìdílé ìyá wọn. ani ma odudu na kan hok ọ̀rọ̀ kẹ́ náà mákìrì lọ́sọ̀ kọ́ náà lọ́jọ́ dọ́kẹ́ wọn ok it's just like ọ ni ní pharmacist ẹgbẹ́ arákùnrin àwọn dákà èyí dákà tí èrò àtẹ̀rẹ̀ àwọn ọdún ọ̀nà hìọ́ láti dákà ọ̀yà vicin chlorophenico eye drop sáwọ̀ kọ́kọ́ mẹ́nà báwọn náà yọkọ ndé ọlọ́run ló ihe lè yàn rọ na náà dọkọ máa ní jẹ ọjọ́ pẹpẹ dọ ṣé òṣù ọdọ ṣùgbọ́n bá àwọn ọ̀rẹ́ ìyá ń dára na àbá bẹ́ẹ̀ náà mọ̀sílì mìíràn. ìdí bá ti àkàwọn nẹ ní òkú àwọn náà ta ẹ wọ sí bá ti so arjẹmẹlẹni ẹjẹ arjẹmọ mi mẹ yìí a ní sọrọ jẹnẹ ti wà dẹkọ sáàsá inṣàlá ọtàlá àti ìyá ọmọ àmì tẹrẹ ọrọ mọ mi ní àhìyàn náà rẹ àwọn lónìí àdún bí fáwọn ká sọsọ mu ọwọ inṣàlá òdúró kọntínú àná káyọ iná hẹ kọ ama akéwì orí ọ̀nà orí ètò ẹ̀yàrá wáà. ọmọ kèbí ẹ̀hún dídí àkàmù ọ̀rẹ́ ìtú èbí ẹ̀hún dé máa ń lé àrùn wá. ni, mi anámọ̀nìyà ìgbà àgbò late bẹ́ẹ̀ late come as first down one hundred and especially mẹ́rin ya ni ẹ̀rọ gbọ́gbà ní kàhẹ́rẹ́ ẹ̀rọ ẹ̀gún kàmí late. ọmọ sọ́tù rọ̀ sí ìlẹ̀ ọ̀rẹ́jẹ̀lú mẹ́rin ìjọba máa ń kọ́ ọ̀rùn kọ́wé wà níbi suleiman ọ̀nà suleiman lè fi ní àkàkà káì ìdáná ìdáwọ́ ìkànnì lórí kan náà níbi suleiman mi ọ̀rọ̀ àfẹ́ ọ̀rọ̀ àfẹ́ náà àjẹ́ ọ̀rọ̀ àfẹ́ wa kéèyàn and èyí ní ìta nẹ́rin káì láti kéèyàn àwọn àwọn náà náà ikú àìrí àzànẹ́rà yìí báyìí sí àmẹ́ bẹ́ẹ̀ máa ń ti wéyìn bẹ́ẹ̀ tẹ̀lé sáhùn ẹ̀mù amàlàhàmàlàhùdù jálìjálù ti ẹ́ rakaya ìlú yá kàrkaya ìlú rọ̀hání ẹ̀rẹ́ àrọ̀ rọ̀hání sáì rọ̀hání ẹ̀rẹ́ ní káàkà nílá ẹ̀ rọ̀hání daniel jenum aláhùn ìfẹ́ ìránìm ayé màláìka daniel jenum finish rọ̀hání is bidia ìrẹ́ hànà mọ́ta rọ̀hání bidia ọ̀nà nke the word ṣubha tẹ̀síwá ayé ayé wọn ni tẹ̀síwá ṣubha ẹ̀ greek ní arabic dictionary atal ẹ̀rọ tẹ̀síwá ẹ̀ bẹ̀ sí ọ̀hán dọ́kà ṣubha ṣubha is never correct lugatan wọ́sùláhàn àmàlà àrí lọ́dà ìṣàlá ilé ìrìtẹ̀síwá èyí lè jẹrẹ ilé ìrìtẹ̀síwá èyí lè jẹrẹ ilé ìrìtẹ̀síwá mọ́rí tó sì aláhìí. yàrá ìwọ̀ ọ̀hún ìlọ ọmọ ìlọ ààrẹ ààrẹ ọ̀hún ìlọ àkà ìṣọ́ àlọ́ òpẹ́kẹ́hì àmọ́ ní àkà náà àti ìlú agbẹ́nà lẹ́mọ̀ni tẹ lẹ́mọ̀ni ní ilé àwọn ọmọ ẹ̀mí tó ókú ọlẹ́dìdìlẹ̀ náà náà wájọ́ títẹ́ lẹ́mọ̀ni sí pèlè fún ilé àwọn ọ̀rẹ́ èkó lẹ́yìn àtọ́rọ̀ rẹ̀ ndẹ́ka ǹdọ́nà tọ́mọ̀ ní tí mẹ́rẹ̀ tẹ́ ka chẹ́ẹ̀kì dáa ẹ́ bẹ́ẹ̀ agarẹ́tẹ́ ni bẹ́ẹ̀ kí lórí náà dín like ah ọ̀nì ọ̀nà ìlú pẹ̀lú ọ̀nà sọ́mà sí mẹ́rẹ̀ fi ọ̀ káà á sì rí ènìyàn máa anájẹ́ ní ìlú yọ̀gà bẹ́ẹ̀ kọ́ mẹ́ka yìí ìyàwó ìgbé ní yìí ọ̀nà ọ̀rí káà ìjẹ́ náà ń lọ́nà dáka káà ara rẹ̀ ní another science of ilé tí ó bí kéèké àgbo gbogbo náà yàtọ̀ dáa kọ́

àbáwò wà náà ọ̀nà akúwé muhalim ẹ̀dẹ́kùn mujadid ọ̀nà akú sheikh sheikh ọ̀rìn muhalimun ulama ọ̀rìn ọkọ̀lá náà kò yìn ibn fudi rahmahullah ọkà ọ̀nàwó ìṣètàn káàtọ́bọ̀ ẹ̀ẹ́tọ́ síra àlànà kìí tán àtọ́bọ̀ ó ìṣètàn àtọ́bọ̀ ọmọdé lè tẹ̀lé ààyè yìí kọ́. ṣíkẹ́ náà wà tó wọn nù. tẹ́lẹ̀ ẹ̀rẹ́ tí mà tó wọn bẹ́ẹ̀ tẹ́ ara ìlú lọ. díje tẹ́ náà tó wọn ẹ̀yìn. wọ́n ṣe ó kọ́ náà mẹ́ وما كفر سليمان ولكن الشياطين كفر أقدمه أي أقدر تقول يعلمون الناس سحر so ṣeitan ya kọrọ da fili mọ́nà rẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ fili mọ́rẹ̀ àní ni dùkà yíò tán tó họ wà máa kọrọ suleiman wà láti na ṣeyatin kábàrù limára yóò alimuna nasa ṣeitan ya kọrọ da fili mọ́rẹ̀ àní lẹ́gbàá kan yíò tán tó họ ẹ̀mẹ̀ tó họ Qur'an ya fi gẹ́gẹ́ Qur'an ana kí kéwúká abẹ ana hẹ̀ ya ká kú ya kéwù láti báyìí ló nà hó lè nà ìrìn anábẹ̀dẹ̀ kàlọ̀ lọ́rì wọ́n lè wùtọ́ rẹ̀ ẹ̀ ọrụ wọ́n ní ilẹ̀ tókè náà kí na mm.

àmùdí ìwé bẹ́ẹ̀lì yàkó mú ní àwọn. ẹgbẹ́ ìyá kẹrẹ̀ ẹ̀fọ́ rẹ̀ jààzì àtúrẹ̀ dọ̀gà á yìí gbòòrò àtúrẹ̀ kọ́ aka iye nàdó kí ló bílẹ̀ ní àwọn àgẹ́ ní àgẹ́ náà tí ìgbẹ̀gbẹ̀ a tẹ́lifí tí ẹ̀ka kẹ àìsà bẹ́ẹ̀ àti ìgbẹ̀ Whatever kind of money can, yeah, can be, is a challenge. Àwọn ẹ̀kùnrin náà ọkọ̀rẹ́ ní yóò tí dáwò káyà ká. And those crap that we not do it there, Jamakish, Jamakish, it's supposed as never recommend you read. Ọ̀sán, etí ìjọ náà, dáwò hàn ọ̀dá ẹ̀ wà á múra, wà á ń gírí náà straightforward lọ́kọ̀nà one hundred percent lọ́la hundred school àwọn báyìí kan ọkọ̀nà percent láhùn ẹ̀rọ náà náà percent àwọn. First automatic suspension and I call you this case dey get <laughs> <laughs> <laughs> your warako ọ̀rìn suspension dey get your warako ọ̀láyé lọ́sí máa rẹ̀ dá. báyìí ẹ bá dọ̀rọ̀ báwo lè bá àwọn ẹ̀kọ́ rán ọkọ̀ kọ̀ èrè ètí jù kẹ́nà ètí jù kẹ́nà ó di yẹn náà ẹ̀ yọ̀. ọmọ bàbá ọmọ nigeria and i want you to know that. ẹtù ìdílé náà yọ àwọn àmì ndị náà nàkéwù ẹtì saudi ẹ náà nàkéwù ẹtì nídìdì ẹ ẹnu na náà na kéwù ọmọ kọrọ ẹtọ náà náà di àmà jẹbi egypt morocco ẹkọ ẹ náà ọrọ náà ẹ ìgbà nàkéwù na báwo kúrẹ́ nínú yàrá báwo wọn ọ̀nà báyọ̀ ẹ̀ ní kuran. ọ̀nà ìmáàmù náà ṣẹ̀yà kú jùmọ̀ àwọn ọ̀nà náà ṣe títẹ́ di dijọ́ náà agara ẹ̀yà ni dá agara ẹ̀yà ni lórí dùkọ́ anyị ọmọ nọ n'ọnya wa ọ̀kàngá lè dìtìrì abaka gọ̀gọ̀nyí pẹ́ẹ̀tì gọ̀gọ̀nyọ́nyá nù gọ̀gọ̀nyọ́ lórí ọ̀kẹ́ ń jẹ́ àmọ́ lórí lórí

wà á kúnyà wọ̀lá ẹ̀rọ àhù ẹ̀rọ nìfẹ́mẹ́ bí tí ó sì ti wáyà mẹ́bẹ̀ èkí ka the hadith àyàn ní tọ́lk dọ̀rọ̀ rẹ̀ ọ̀ the bush rẹ̀ dọ́sà rẹ̀ náwọ̀ ẹ̀nà ẹ̀rọ na òun náà fẹ́ rùkú sọ́rù wà á tún náà níjà òun náà ka amma sai na bai kana wannan fa bi mana a bisa wani ako na he sacrifice ne insha Allah bijan ni wala ni he beta ko ri kana ka sai ka dana ni sala dosu but da mu mulki do de ire kana ka da ya mu mulki oga ko la here do here da ka hayya ya ya aje bam makafiri

wàá ṣọ́yọ̀ sacrifice náà mẹ́ dájú náà tó ìdán ní ọgọ́nù bí ẹ kẹ ọ̀yàn bá anákọ́ àná ilé yìí burúkú ẹ̀gọ́ àjọ̀nọ́rọ̀ àwọn ẹni anákọ́ àdóhùn kò sì yíyan ọ. sacrifice náà wọ́n nọ rẹ́nà ìjà bí dájú náà kan kò máa ń sọ̀kọ́ àdó máa ń tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀

wẹ́rẹ́ kọ̀rọ̀ à dáyẹ̀tì rí dọ́kọ̀ mánì mẹ́mọ́ mánì mẹ́mọ́ mẹ́mọ́ pọ́wọ́n sọ́mẹ̀ sátúrọ̀ ní sọ́rọ̀ àmẹ́ sokoto ẹ̀mà rọ̀ ní ànìríkà yẹn lẹ́kú ilẹ̀ ká ní ojú ẹ̀ náà ti yé mọ́tò bá nà náà dákà ń kàrọ̀ hàn wọ́n àgọ́rò ilé ilé ìlànà àwọ̀ lẹ́yìn náà bọ́gà yẹn léṣe obéyìn onílẹ̀ ìdìbí rẹ̀ ní ìdí ìkọ́ ààrẹ dáhùn ọ̀nà kọ́ àbúrò mi lẹ́yìn kó eré ká á ah, wọ́n rẹ̀ kọ̀rọ̀ mi bá àbúrò mi kú bẹ̀tí ẹ̀ǹdẹ̀ yẹn mẹ́ka ìdí èyí tèrè àní ìdí àbúrò mi sọ́dún bá ń yẹrẹ nàìjíríà yẹn wọ́n máa rẹ̀ dara na. àwọn na wọ́n rẹ̀ máa bẹ̀rẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ ẹjọ́ àwọn ọlọ́bàá yìnyín náà ayọ̀ ní ìdààmú nìkan ìgbò kẹ́ni dáná fóòl rábà da ilé tu dá yẹn náà ṣe ti ṣe tẹ́ ẹ̀rọ wọn náà dùn pé dá sẹ́tà ní àrùn náà dáàtọ̀ wà ní ìlànà. ṣèyí kọ́ ọdún tó ló fẹ́ gbòòrò ẹlẹ́ni lẹ́rọ kí wàá jẹ́ yọ ọ̀gá ọ̀gá lé ní kú ojú yẹn bẹ́ẹ̀ jẹ́ ọ̀bẹ ní ìhù ẹ̀yán ni àrùbọ̀ bọ́ọ̀lù olùkẹ́kọ̀ọ́ ọmọ lẹ́yìn sí mẹ́rin abẹ́kẹ́ni ẹ̀jẹ̀ lẹ́yìn máa ń dáná ẹ̀lẹ́yìn ní kú lọ́tọ̀ lónìí. wọ́n àwọn ní kí ni mo ń tó múlẹ̀ ọ̀ká kọ ọ̀rọ̀ hẹ̀rẹ́ ni lẹ́wọ́n sí kàríwọ̀ ní oúnjẹ tó múlẹ̀ kọ́ríṣì ìtàn rí ọjọ́ kan náà lọ́wọ́ ọ̀dá ọ̀dá takiyu din islam ibn taymiya rahimahullah ok ya rọwọ́ ọdọ̀ tí nílẹ̀ ṣètàn àríjẹ náà wọ́n ṣàárẹ̀ rí ni ìjọ àwọn àtọwà ilé ìtò ìrẹsẹ̀ ọkùnrin eré kẹrẹ kẹsìtàmẹ̀. kọ́lá fèrè aláfèrè ní ẹ̀tàn wáyé rẹ̀ ni. inú màá lè bùn sa lẹ́yìn sẹ́lá ẹ̀rẹ́ náà kára kárí ìbẹ̀rẹ̀ ọ̀nà ọ̀bà sí rí mi yọ̀nù. bargain ẹni adájọ́ kú ní kàbákẹ́ nàbà àwọn ẹ̀kọ́ ìjọ ní musa alayhi salam ìjọ àkàbí fìrọ́nà bí mo rí sísá ìnà ìbáyọ̀ lọ́ka wọ́n yàdàkà ilé àjà náà nìka tàhùrùjù bẹ̀ ìdọ́ àmì gẹ̀rù sóyì ayatan ọ̀hùrọ̀ ọmọlẹ̀ ka aka ọ̀tá nọ

lọ́wọ́ màmá ọlá kó màsírí kárẹ̀ mú bẹ́ẹ̀ àmàsírí yọ. Adé Musa alayhi salam ìjọ́ ni bí Fìrọ́hùn. Owó ti yọ ọmọríkà ní bí Fìrọ́hùn náà kà á yọ kàkà ẹ̀ wọ̀ ọmọrí kà á kọ̀ kò ọmọrí yóò dé o. Adé Musa kà á ma ọ̀rọ̀ ẹ̀yọ ma ẹ̀yọ àkàmúrẹ̀ mórí kàkáì bẹ́ẹ̀ni bí mo ní design ẹ̀wọ́n ni yọ́n fìlọ́nà mi nílẹ̀ àti bẹ́ẹ̀rẹ̀ kàmí mọ́ sáàrẹ̀ ni yẹ wà wọ́n rà ń wọ́ ẹ̀jẹ̀ ẹ̀ máa mi ọmọ ẹ̀dí lórí adé mo sá olókùtà ni wọ́n dọ́mà ń bàrẹ̀ ráwọ̀ àwọn dọ́mà ń bà ń dàjẹ́ ni. ah fìlọ́nà ìjẹ́ ìpẹ́tọ́ náà gàdọ́mà sọ káyàn dọ́lẹ̀ wà lọ sí bẹ́sẹ̀ wọn káà lọ́rọ̀ àtọ́ agbébọn mọ́kẹ̀dẹ̀rí mọ́nà máa kàdọ̀ lẹ́lẹ́ mú dáka ẹni wà ẹ̀rọ àkàdẹ́nì bí ma kékọ̀ọ́ ọ̀rẹ́nì ọ̀tọ̀ náà ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ وفعلتك التي فعلت ايه وفعلتك فعلتك التي فعلت وانت من الكافرين فرعون لما ركع انه ọkọlọ́nù máa dùn máa nàdúrà mọ́ dùn máa nàmọ́ nàdúrà mọ́ nìyẹn ní àná dùn àbúkọlọ́nù máa máa nù káàkiri ìrìnà ọmọ sáà fún ọ̀rẹ́ kàbí ìrìnà alẹ́ nínú ọdún ayé lọ́lọ́pẹ́lẹ́pẹ́lẹ́ káà ẹ̀ náà dọ̀ ẹ̀yẹ akọkọrọ́nù mọ̀ wọ́lá sí ni káàkiri àní mú kọ̀ ọ́nà àwọn ọmọ ìṣe na fún àmì wà sórí káàbù wọ́n mọ̀ nà sọ́dọ̀ wọ́pù wọ́n kọ́ ọ́nà lórí káàbù. lẹ́nu dọ́ fìlọ́nà kàtọ́ àgẹ́ àjẹkọ́dà àgẹ́ òun lè yí nọ́fà bàjẹ́kùnrin dáwọ́ fẹ́gun àwọn fẹ́gun bẹ́ẹ̀ ni dáka ẹ̀ẹ́dẹ́gbọ̀n fẹ́kẹ́ man yake ni dai man ta da masu yanya mara anya man man ibu da man ho ke da man ne da wara ho da se da ra ko wa ke ne ọjọ́ yẹn máa àdàbàǹdà máa ń kọ́ ìjọ ọgọ́dọ̀ wà report bó fi ti ọ̀tẹ̀ láìsọ́ra àbẹ̀ náà ni òun rí i. báwo ni àwọn ìdílé ìkẹ́mẹ́ni àwọn àwọn ìdílé ọ̀sán náà wà rẹ́ náà ẹ̀rọ ńlá wọn jì já ìjọ ètí ó dẹ̀rẹ̀ rùdù sẹ́mi ọ̀nà ìbàká ni ọkà ẹ̀rọ náà ọmọríkà sáàrù ààyè ní náàfi wọ́n kẹ́rì àbúhùn wọ́n já ó bí síhìrìn àzín ọmọríkà ẹ̀rọ lẹ́nu sáàrù ààyè ní náà ẹ̀rọ lẹ́nu ẹ̀rọ mẹ́wọ́ ikú wọ́n yẹ́ rà náà ọmọríkà ti ẹ̀gẹ́nẹ̀ wọ́n kẹ́rì àbúhùn ìrìhàb ọmọríkà dẹ́ni tẹ́rọ̀rì irhab ɔyɛ tɛrɛ wa yɛ ya ɔmo tɛrɛ na dɛka ke tɛrɛ